ajúbà ọlọ́run ọba o. ìbáṣẹ. ajúbà ọlọ́run ọba o. ìbáṣẹ. ajúbà gbogbo irúnmọlẹ̀ pátápátá. ìbáṣẹ. àwọn ajúbà ọ̀gbẹ́ ni bàbá wa kábíyèsí mọ́gàjì mọ́gàjì o nílòyìnbó. bàbá ajúbà o ajagunà ilẹ̀ yorùbá dàn kókòjò ìlú ọ̀dẹ̀ ilẹ̀ ìbàdàn bàbá wa mùsùlùmí. Bẹ́ẹ̀dé ọ̀bẹ́gbà àbújá ẹlẹ́gẹ̀ẹ́ ìbánilẹ́wò olúrọ̀yìn àtúnlẹ̀ Ìbàdàn àdúrà lónìí bàbá wọn lọ́kùnrin ẹ̀yìn kẹ́mi ọlọ́ọ̀gùn akíyèyìn ìyá wa akíyèyìn bàbá wa èbùdá wa débì lónìí ọlọ́wọ́n ọba tí ó bá wa ṣe gbogbo olúmọlẹ̀ wọ́n bá wa ṣe kókè Ìbàdàn wọ́n bá wa ṣe gbogbo olúmọlẹ̀ pátá ó bá wa ṣe ilẹ̀ yóò bá wa ṣe ọ̀gẹ́rẹ́ ọlọ́gbọ́n yẹn ìyá àti àjẹmọ̀jẹ́ máa gbé kébé ìfẹ́kùn fẹ́kùn ọ̀gbẹ̀já tó máa ń ìdá ìjàgbà orí ẹ̀yà tí ṣùgbọ́n àti ìtọ̀ orí ẹ̀yà tí ń da ilé ọkùnrin àtọkùnrin tí bá wọn tòjú bí dọmọ ọgbà wá ṣe àwọn ẹlẹ́yìn ọgbà wá ṣe ìdá wá ṣe kù lónìí ẹ èsì ìwé bá wa nájà ogun ṣe jẹ ṣe tèmi kò ní ṣẹlẹ̀ sí wa ẹ ilẹ̀ ìbàdàn òní ẹ máa jẹ àwọn àgbààgbà lẹ́yìn lógún tẹ́ bẹ lókùn bẹ̀ àwọn ìyàgbé òkòròjà àwọn olókùn jẹ́ alẹ́ olókùn jẹ́ òru àwọn akọ́nìmọ̀ àdúrà.

níbi tí ọ̀gá wa Adam Adeleke bá wà kọ́ máa bọ̀. nígbà tí bàbá mi àgbà Chief Adébáyọ̀ Àkànbí Ìbà Olúyọ̀lé tí wọ́n bọ̀ láti wá gba àmì ẹ̀yẹ wọn ẹ yá mi pàtẹ́wọ́ ńlá fún wọn. ẹ bá mi pàtẹ́wọ́ ńlá bí bàbá ṣe ń bọ̀ ẹ yá pàtẹ́wọ́ fún wọn. ẹ máa bọ̀ lọ́wọ́ òkè. àgbẹ̀ ọ̀dọ́ ọ̀ma. post-grade what that. láti lé gbogbo dé àbúròdù. Gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá máa tó gbélé Yorùbá. Sọ́ọ̀mù gbélé Yorùbá dá Amẹ́ríkà ni. Ó débẹ̀ agolé òjì ń bẹ l'Amẹ́ríkà. Agolé ọ̀nà tiwa ilé omi yalé ń bẹ l'Amẹ́ríkà. àṣẹ àṣẹ. ẹ fún ọ ní àtẹ́wọ́ ẹ fún ọ ní àtẹ́wọ́ ẹ jẹ́ ká yà á. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀rọ̀ mo dúpẹ́ lórí àti kábíyèsí olúbà mi fún ẹgbẹ́. kábíyèsí o. wọ́n á kí olóyè arúgbó ọlọ́run lẹ́mí olóko. àṣẹ. àṣẹ. abọ́nìlé ìkàrí òní màá yá o. àṣẹ. gbogbo mọ́tà ní ilẹ̀ ìbàdàn èmi rè o. gbogbo mọ́tà ní ilẹ̀ ìbàdàn ẹ̀yin lọ́kọ́ tọ́sí ilé yóò ní ẹ̀ẹ́dẹ́ yóò ní kan ojoojúmọ́ tá a bá tún kí màá fún bá mo máa ń sábà fún yín àgbà ló sì máa ń yín ọlọ́run jẹ kóra bí ìfẹ́ gbogbo tí dùn máa ń mú ọ̀gbọ̀n kò ní sọ́ni màá ní máa ń lọ gbogbo baálẹ̀ bẹ́ẹ̀ ni àjọ ìfẹ́ yín lọ gbogbo ẹni tí kò jọ iná bẹ́ẹ̀ ni ó sì pé mi ó ẹ̀yìn máńgà tí ọwọ́ ayé ò tẹ̀lé àrẹ̀wò náà náà tó dé yín náà ọlọ́run jẹ kábàámọ̀ ọlọ́run ní káwọn mọ̀. àṣẹ. bàbá wa ádámà adélèké. ádámà adélèké. ádámà adélèké. ádámà adélèké. àti mùsíọ̀mù. agbẹ́lẹ̀ ọyìn iwájú lẹ́yìn máa lọ. àṣẹ. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀yìn. àṣẹ. ẹ̀sìn gbogbo èmi náà àwọn mọ́kàdí náà wọ́n tún kẹ́ fún mi láwọ̀ mi gan ní gbogbo lọ́wọ́ kò sì sẹ́nà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ah. ẹ jọ ẹ má bínú èmi ló wù ní ẹ̀fọ́ àlàní àtẹ̀wọ́ ọmọ ní àtẹ̀wọ́. Adé gbogbo náà wé adé lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ dúró máa ń lè fọ́ ọmọ ẹ̀wú máa lè sọ. papa láìláì. you and I united army please just give us five minutes. arúgbó kò bí èfé máa wọlé ẹ̀ máa bá. mọ́tò bàbá mi. bàbá bá bá bá ọjọ́ ọjọ́ rẹ̀. àwa ni bàbá ọ̀rọ̀ sí àyè. kí bàbá wa lábọ́sì ìbéèrè náà máa múra sílẹ̀. arúgbó kò bí èfé papa láìláì. ẹ kò dé ara lẹ́wùrà wùrà ọ̀ bàbá bá dúró wọ́n pè ní ìdílé bàbá. bàbá làbàbà yọ sẹ́yìn adúgbùrú bàbá ọba ìyá ọmọ aláàkan ọmọ aláòsì ọmọ alágàjù ọmọ jẹjẹlu bí ọmọ arẹ́rìn gbòfò ọmọ ẹnìmọ̀ ọ̀làlẹ́ ọmọ ayẹjú ọ̀la kẹkẹ dàgbà ọmọ òmùgbàrọ̀jà omi tí o èkó láwálé ṣe bá ajá kúkú ṣe Um, on behalf of uh, the Director General of National Commission for Museums and Monuments, Mr. Olubile Holloway. I want to personally uh, give this award to um, our Mokaji here. Ààrẹ born of Ìbàdàn land, olóyè Arólógún. Ìdí tí mo fẹ́ fi fún wọn fún rárá mi ni pé ìgbà tí mo lọ bá wọn tí mo sọ fún wọn pa nǹkan tá a fẹ́ ṣe lénìí dáàdì fúnra wọn sọ fún mi ní pé àwọn làwọn máa sponsor hundred students ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ jọ̀ọ́ àwọn fúnra wọn náà dẹ̀ sponsor hundred students so gbogbo àwọn students tó wá láàárọ̀ yìí à gbowó lọ́wọ́ wọn pápá hundred ló yẹ ká gbà bọ̀dọ̀ àwọn dáàdì ti sọ I want to personally thank you very much sir thank you for the love for culture God bless you thank you. thank the organizer of this program, gbòòrò sí so mo dúpẹ́ o ẹ ṣe kàn ah, pẹ̀lú nǹkan tí a ti ṣe tẹ́lẹ̀ èmi náà máa tún fún. So please come and present this award to our judges. was Laboside. Without Laboside, no ballet, no capitalism. That is one thing I want people to know. Oluyole is the first person to be decorated by Laboside, and that was 1835. It was Laboside supposed to be ballet. He refused to be ballet because of old age and have been in the forefront for quite a very long time. Because after Lagelu, it was Maya. After Maya, it was Labasidi. And after Labasidi, then came Oluedo. It was because Labasidi refused to be valid. That is why Oluedo came in and took the title of Ààrẹ Ọ̀nà that is how then after the death of Oluyeto uh, then Iba Oluyode is the first person to be decorated by Lafosile that was 1835 the subsequent Obas all have been decorated by Lafosile no problem but uh, for you. not mentioned during this program. Thank you very much. But I'm laughing. you Oh. ẹ má bínú wọn ní ká pé àmì ẹ̀yẹ ìfún yín bí wọ́n ti wí láti ilẹ̀ Ìbàdàn o kò sí irú alẹ́ sí lọ́yẹ́ ní Sókótó ni nílẹ̀ Kàmàtà ni ibi ẹni sẹ́fẹ́ tó kú sí lọ́yẹ́ orí wọ́n ti wí alẹ́ sí lọ́yẹ́ ó mú pánù obìnrin àgbà ojú òkun obìnrin ní sunwọ́n ìlọ́mú. Thank you. máa fowó ra òyìn kò ṣe pa iṣẹ́ táwọn tó ń wá sílẹ̀ tí wọ́n ti ṣe ẹ bá dẹ̀ wò dáadáa go back into the history of my land ẹni tó bá jí ọmọ Ìbàdàn gidi lóòótọ́ orúkọ àwọn tó bí ó gbọ́dọ̀ wà nínú ìwé ìtàn Ìbàdàn kálukú sílẹ̀ ti mọ functions tí àwọn generation wọn ń ṣe ní ìdílé wọn àwọn kán lọ olúwo olóòlù ni o àwọn eléégún this àwọn tó ń joyè kálukú náà mọ̀ ọ́ ní ìdílé kálukú ẹ sínú ìwé ìtàn kí ó má di pé wọ́n fi ọlá gbolẹ̀ òun ni àwọn owó rọ̀bí fi kóra wọn jọ òun ló sì jẹ́ kí èmi gẹ́gẹ́ bí ẹnìkan recognize wọn láti wá ordinarily I wouldn't have òsínrú alẹ́ sí láyé. gbogbo àwọn tẹ́ fi ìdálọ́lá lónìí àwọn olùdíje náà ọmọ Ìbàdàn nìyẹn. àgbà yìí. àmì àṣẹ. béèyàn tó bá lè ṣe yóò dá. bẹ́ẹ̀ béèyàn tó bá lè ṣe yóò dá. yóò dá. wọ́n lọ. àdàbẹ̀wò. àdàbẹ̀wò lọ. program yìí one hundred thousand. àwọ̀dù fún ẹbí fún ẹbí ọ̀ṣun tí náà lọ́jọ́ kan nínú àwọn ọ̀gá pẹ̀lú orí yọ́gbọ̀. àṣẹ wọ́n lọ Ìbàdàn ọ̀gbẹ̀ of Patients Ìbàdàn World Hospital ẹ̀ adúgbòlọ́wọ́ gẹ́gẹ́ bí tí àwọn ẹ̀ka rí àjọṣepọ̀ wa kò ṣe ní ìlú ó sì tún kù torí ìgbà tí a dé bí ọ̀pẹ́ kí ìyàwó máa gbọ́ òun níjọ́ tí a dé sí ní aṣàlàyé ọ̀rọ̀ fún wa àjọ̀dún ìjọsọ nígbà tá a tún dé bí àrí ọ̀nà tí wọ́n kọ adó àyà ìjọ àwọn àwọn wọ́ọ̀lọ̀ àwọn àti àsìkò sọ fún mi pé àwọn náà bọ̀ wà bá yín àbọ̀ wà bá yẹn nígbà pọ̀ patient and the world lost family sí gómìnà akada musu ìjọba ẹlẹ́ẹ̀kejì ọkọ̀ àdúrà tí bàbá wa ti lọ bàbá wa olúwa níbi tí àwọn gbàgbé làwọn sọ ma olúwa àkọ́kọ́ nílẹ̀ Ìbàdàn Ọ̀ṣun ni olùyẹlú ló sì fi jẹ olúwa àkọ́kọ́ nílẹ̀ Ìbàdàn ṣùgbọ́n lẹ́yìn ikú Ọ̀ṣun ilé tó kan àwọn àwọn aláwọ̀ sí ìdílé ọ̀ṣun ni wọ́n pè ní ìsàlẹ̀ ọ̀ṣun láti lórí ìdílé ní wọ́n pè ní ìjọba ọ̀ṣun kí èso ìjọba ọ̀ṣun ìsàlẹ̀ ọ̀ṣun ni ibẹ̀ ní olúwa àkọ́kọ́ onáàsì ìsàlẹ̀ àkọ́kọ́ nílẹ̀ ìbàdàn tó wá lábọ́sìbì lábọ́sìbì bàbá àsàlẹ̀ lọ jẹ́ torí lẹ́yìn ìgbà tí wọ́n yẹ̀ lọ́dọ́ tí olúkú jẹ lọ́lọ́wọ́ kan olúyọ̀nì orí olúyọ̀nì làwọn ti bẹ̀rẹ̀ oyè olúwo tiwọn àwọn ti sáájú ti wọn káàmù òjò ó dé yé wọn ló ti ìpínlẹ̀ ìyàtọ̀ yìí kọ́ ọ̀pọ̀ àwọn ọlọ́pàá nítorí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wà níbí àwọn oníròyìn náà sì wà níbí tí wọ́n náà gbé lọ àwọn sì wà fún nílẹ̀ tí wọ́n lọ lọ akọ̀rẹ́tì lọ́ba yẹn akọ̀rẹ́tì wọ́n yẹ sọ irọ́ ọmọ wọnú ẹjọ́ ẹjọ́. yàrá yóò mọ̀rọ̀ tí dúnàmúnàmù lájà. bàbá rẹ̀ ní àbàbà lábára nílùú bẹ́ẹ̀. national I want to thank you on behalf of Alhaji Adebayo. Thank you very much. We appreciate you all. Bá a bá tẹ́wọ́ fún wa. Ẹ jọ̀ọ́. Adama Adeleke on stage group. Adama Adeleke group on stage. Ìbàdàn. Ilé Ìbàdàn. Ilé Ìbàdàn. MC Eva. Coming. Ìbàdàn. Ní ti wọ́n ẹ̀rú. Are we ready? Yes. In the name of the Father, Son, and the Holy Spirit. Please let's go to King. Ẹ